àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ gbọ́ ọ̀rọ̀ tí Gani Adams sọ nípa olóyè Sunday Ìgbòho Òòṣà ẹ̀sùn apànìyàn ni Foyce Ààrẹ Ọ̀nà kaka ni pé olóyè Sunday Ìgbòho Òòṣà ó wà lára àwọn tí bàbá wa Bọ́lá Ahmed rán ní iṣẹ́ ikú kiri fún àwọn ènìyàn. Bàbá Èkìtì ti fárígá o wọ́n ti fárígá gidi gan kí ló ṣẹlẹ̀ ẹ wọ́n ní kógun sinmi wọ́n ní kógun sinmi láàrin Sunday Igboho Oòṣà àti Gani Adams àwọn àgbà àgbà Yorùbá àwọn kábíyèsí wọ́n ti dá sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n bàbá Èkìtì fárígá wípé ẹ wò tẹ́ ẹ bá fẹ́ kógun sinmi tòótọ́ ó ní àwọn nǹkan kan tí ibà Gani Adams gbọ́dọ̀ ṣe o ó ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́dọ̀ sọ ó ní àwọn nǹkan kan tó gbọ́dọ̀ clear wọ́n gbọ́dọ̀ ṣe àwọn àlàyé kan o ẹ lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Sunday Igboho ẹ kí lẹ̀sùn náà ẹ̀sùn náà ni pé wọ́n ní Gani Adams sọ pé olóyè Sunday Igboho wà lára àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè ẹ rí pé ẹ̀sùn yìí lágbára ẹ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní Gani Adams sọ pé àwọn ò lẹ́rìí tó dájú pé ṣùgbọ́n àwọn mọ̀ ẹ́ pé voice wọn ni wọ́n lò láti fi send message ẹ̀rí gbọ́rọ̀ yìí lágbára kí ló dé tí bàbá èkìtì ṣe wá jáde sọ̀rọ̀ yìí pé àfi dandan lá kí Gani Adams pé kí wọ́n wá clear ẹ̀ ẹ̀ kí wọ́n wá ṣàlàyé bọ́rọ̀ ẹ̀sùn ṣe jẹ́ kí wọ́n wá sọ fúnra wọn pé ọ̀rọ̀ ò rí o kódà wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ọ̀nìrìṣà pé ọ̀nìrìṣà ẹ wo ẹ dá sọ̀rọ̀ yìí o ẹ jẹ́ kí ààrẹ ọ̀nà kakanfò bó tiẹ̀ jẹ́ mẹ́sẹ̀gì nígbà àwọn ò fẹ́ agbẹnusọ kankan Gani Adams gangan ni kó jáde fúnra ẹ̀ kó wá sọ̀rọ̀ yìí kí gbogbo èèyàn kí wọ́n lè mọ̀ ṣùgbọ́n látàrí gbogbo eléyìí tá à ń sọ yìí ó ní ìdí pàtàkì kan Eh, tí eh, bàbá èkìtì ṣe jáde wípé àfi kí Gani Adams náà jáde láti wá sọ̀rọ̀ ṣé mọ̀ pé láìpẹ́ yìí ni àwọn àgbà Yorùbá dá sọ̀rọ̀ yẹn tó ti dá yánpọn yánrin lẹ̀ ṣùgbọ́n wọ́n ti ní kógun sinmi ẹ sì mọ̀ wípé eh, olóyè Sunday Igboho ṣàwọn fúnra ẹ̀ náà ó ti rán agbẹnusọ ẹ̀ pé kó jáde ó pé kó sọ fún gbogbo àwọn olólùfẹ́ gbogbo àwọn fans ẹ̀ pé kó má síjà mọ́ o kí ẹnikẹ́ni kó má tún gbé ogun dìde o lórí ẹnikẹ́ni. kí nìdí tí Ìbà eh, Gani adam ṣe ní láti jáde láti wá clear allegation tí wọ́n ní wọ́n fi kan olóyè Ìgbòho ṣá ọ̀rọ̀ yìí gan kan president Tinubu ó kan ẹnìkan tí wọ́n ń pè ní Táyọ̀ Àyìndé ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó mò ń bọ̀. welcome to Digi Naija remember to like share and follow us. ẹ wá gbọ́ ìdí tí bàbá èkìtì fi jáde o ẹ lórí ọ̀rọ̀ ìgbòho àti ibà Gani Adams níbi tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ já gbọ́. àwa ti wọnú àákàì àwa ti wádìí látẹnu àná tẹ ti tẹ́sí yẹn mo mo rìn mọ́ àwọn OPC Gani Ààrẹ Ọ̀nà Kakanfò dáadáa bí ẹ jọ̀ọ́ bó bá tẹ̀ jẹ́ fídíò kékeré ni tàbí short hmm, message níbi tí májàsọ́lá ti tó ti tẹnu àbùkù tó ti fi ẹnu àbùkù kan ààrẹ ọ̀nà kakanfò Gani Adams níbi tó ti fẹnu àbùkù kan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nípa wo orí ṣùgbọ́n àwọn ọmọ ṣàmọ̀ pé ìjà dé lórí dòwe bàbá mi ṣùgbọ́n a lè mú síta gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ gbọ́ ọ̀rọ̀ tí Gani Adams sọ nípa olóyè Chief Sunday Igboho ṣá ẹ̀sùn apànìyàn ni the Anthony former Attorney General of Nigeria tó tún jẹ́ ìkan gbòógì aṣojú Awólọ́wọ̀ táwọn gbàgbọ́ pé àwọn bàbá wa tó wọ ọjọ́ ọ̀la tó dára fún wa ni Gani Adams jáde láti wá clear ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi lóye Sunday Igboho ṣá lórí ọ̀rọ̀ ikú Ọláìyé ẹ̀rígbọ́lá gbára tó gbàgbé tán. àwa ò bínú àti fi ṣoṣo àti fi para ṣùgbọ́n àwọn ọmọ olóyè Sunday Igboho kọ́ ṣé tó bá dọ̀la tẹ́lẹ̀ wá sọ wípé ẹ̀yin ọmọ apààyàn tẹ́lẹ̀ wá dọ̀la tẹ́lẹ̀ wá sọ wípé ẹ̀yin ọmọ apààyàn ṣèbí bàbá yín pààyàn lówó ni àná àfẹ́ kí bí Sunday Igboho kábàámà pé òun dìde fún àwa ìran Yorùbá bàbá ohun tá a fẹ́ lélẹ́yìí di ọní ọ̀fífẹ́ ẹni ẹ fẹ́ kó gun omi ẹni ẹ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá agbára tí a ní ká fi dojú ìjà kọ àwọn Fúlàní tó ń jà wá lógun ohun táwa náà fẹ́ náà nìyẹn bàbá ṣùgbọ́n ohun tí a fẹ́ lélẹ́yìí olóyè Dáúdà àsìkò láyé ti jáde síta ìdìfẹ́ǹdì ààrẹ ọ̀nà kakanfò pé bàbá náà ti láwò àwọn náà ti jó gbogbo omi ìyá ààrẹ ọ̀nà kakanfò but bàbá mi kò sọ̀rọ̀ problem kò sọ̀rọ̀ problem torí pé a rí ìgbẹ́ kékeré létí àwo anú kúrò tó bá tẹ́ lójú bàbá mi kò ní tẹ́ lọ́kàn ààrẹ ọ̀nà kakanfò. Gani Adams gbẹ́dọ̀ jáde síta sà ohun tó sọ nípa Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà kó dìklẹ́ pé kò rí bẹ́ẹ̀ bóyá mẹ́sẹ̀gì náà máa ṣe ni o bóyá short video ni o and uh, we don't want agbẹnusọ for this time around àfẹ́ agbẹnusọ kò sí ìjà mọ́ but n tà sọ ìtorí ọjọ́ ọ̀la olóyè ṣiṣẹ́ dé Ìgbòho Òòṣà ni kó má káwọn ọmọ ẹ̀ má bàa sọ pé torí pé bàbá wọn dìde fún ìran ẹ̀ làwọn fi di ọmọ apààyàn àfẹ́ lóòótọ́ Ìbà Gani Adams ti ní agbẹnusọ tó jẹ́ pé ó yẹ kó jáde fún wọn kó kó kó sọ wípé ohun tó ṣẹlẹ̀ yẹ kò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ o ọ̀rẹ́ bàbá èkìtì ló ní àfi dandan pé kí Gani Adams jáde láti wá kílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan lóye Sunday Igboho ṣá lórí ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè ẹ̀rípò lágbára ó gbọ́dọ̀ tán. ó wà lára àwọn tí bàbá wa Bọ́lá Ahmed rán ní iṣẹ́ ikú kiri fún àwọn ènìyàn pé olóyè Sunday Igboho ṣá ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ọ̀dọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lóhùn òrí ẹ̀ rí ẹ̀ ohùn Ààrẹ Ọ̀nà Kakanfò la gbọ́ tó ti sọ pé Sunday Ìgbòho lọ sílé Táyọ̀ Àyìndé tó fẹ́ lọ gba fifty million tí ìyẹn kó forty five million sí fún tí olóyè Ìgbòho dẹ̀ tún wá pé Bọ́lá Ahmed Tinubu the president, president the present president of Nigeria to today àwa náà fẹ́ kó gun omi à ń fẹ́ ìrẹ́pọ̀ àwa tá a dìde tá a pé bá tá a pé Ààrẹ Ọ̀nà Kakanfò every blessed day ó tá à ń wá náà ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ dúró gẹ́gẹ́ bí bàbá gbogbo wa bó tẹ̀ jẹ́ pé wá làwọn ò dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbà lórúkọ jẹ́yẹsà ẹ̀yin ẹ̀yin bàbá wa ohun gbogbo orí adé ilẹ̀ Yorùbá àtẹ̀yìn ọmọ Yorùbá ọ̀tọ̀kùlú ẹ̀yin tẹ́ níbọ lẹ́ẹ̀kan náà tẹ́ jẹ́ amòfin ẹ mọ bí ẹ̀sùn tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi kan Sunday Igboho bó ṣe ní agbára tó orúkọ la pé lánàá àná tí mo sọ kì í ṣe àná ọjọ́ ọjọ́ Wednesday Ààrẹ Ọ̀nà Kakanfò jáde síta kó sọ wípé Sunday Igboho apààyàn ni ṣùgbọ́n torí pé Sunday Igboho jáde síta fẹ́ òun fẹ́ kí ìran Yorùbá ó lálàáfíà àwọn náà ò àti Ìbà Adams àti OPC Ìbà Adams àtọlóyè ṣiṣẹ́dẹ̀ Ìgbòho Òòṣà àtàwọn ń tẹ̀lé ṣiṣẹ́dẹ̀ Ìgbòho Òòṣà we are all Yorùbás but ìbà lórúkọ jẹ́ yẹn wọ́n gbẹ́dọ̀ clear ẹ̀sà bí a short message ní Ààrẹ Ọ̀nà Kakanfò máa ṣe síta to clear the name of Sunday Igboho Oòṣà pé Igboho Oòṣà kì í ṣe apààyàn o òun ò rí nínú ilé Táyọ̀ Àyìndé o gbogbo tó sọ nípa Sunday Igboho ìjà ló dé lórí dòwe o kò rí bẹ́ẹ̀ ni ogún bá tàn torí pé awádìí kì í ṣe pé torí pé mò ń tẹ̀lé olóyè Sunday Igboho Oòṣà torí pé awádìí ààrí ibi tí Sunday Igboho ti tẹnu àbùkù tàbí tó ti ba tó Ọ̀nà Kakanfò lórúkọ jẹ́ ẹ jẹ́ kí n sọ̀kan tó fún yín gbogbo bí àwa ṣe ń jáde síta tí àá àtàkì olóyè ẹ̀ tí àá àtàkì Ààrẹ Ọ̀nà Kakanfò somebody like me tí n bá pe olóyè Igboho kò gbé ìjọkọ̀ wá pé pé kí ló dé tẹ́ ẹ̀ gbé kọ́ mi ó ní bàbá Èkìtì program tẹ́ ẹ ṣe yẹ mi ò láìkẹ̀ àmúnísà ẹ jẹ́ ká fún bàbá yìí jẹ ká fún Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ olówó láìkè fúlàní ń bá wa fà lọ́wọ́ àtúngbára wa jà ó sọ́tò dẹ̀sẹ̀ pé bàbá Èkìtì ṣe bẹ́ẹ̀ mi ní Bagani ní Bagani àdá ló ló ló ló bà lórúkọ jẹ́ ṣùgbọ́n àwọn òwò wípé tí àlọ́ bá lọ àbọ̀ àpàdà torí wọ́n bímọ wọ́n dẹ̀ níyàwó kíyàwó wọn má gbẹdọ̀ máa rìn nígboro jáde Germany kẹ́ni ẹ máa wò ó ìyàwó apààyàn nìyẹn ọkọ ẹ̀ ló pa Bọ́lá Ìgè kíyàwó ọmọ má gbẹ́dọ̀ máa rìn ní ìgboro Canada kẹ́ máa wò ó ẹ mọ̀ ni ìyàwó Sunday Igboho nìyẹn bọ́sùwẹ̀bù ìyàwó Sunday Igboho nìyẹn ọkọ ẹ̀ wà lára àwọn tí Tinubu rán níṣẹ́ ikú kiri ìbà lórúkọ jẹ́ ni tó olóyè olóyè lè má mọ̀ pé ohun tí ò dáa ni ṣùgbọ́n àwa tó jáde fún tó ń gbèjà wa ohun tí àwa ò lè ṣe bóyá irú àwa ìbúyá fúlàní ìbá ti pa wá títẹ́ dé Ìgbòho ò bá jáde síta bóyá fúlàní ìbá ti gbẹ̀mí wá àwa náà ò gà agbára táwa ní fúlàní la fẹ́ fi dojú ìjà kọ ṣùgbọ́n ìbà lórúkọ jẹ́ yẹ ààrẹ ọ̀nà kakanfò gbẹ́dọ̀ jáde síta láti wá clear ẹ̀ òun ló máa múnú ọmọ Yorùbá dùn òun ló máa mú ìfẹ́ ìṣẹ̀tàn padà sí àárín wa òun ló máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá rí ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí kakanfò ilẹ̀ yorùbá. kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa drop comment in remember to like share and follow us thanks for watching.